فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدى هدى نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أركف ملعبا أترى لكي كلعبا أترى جنجة ملعبا هو أسواج ودا النبي صلى الله عليه وسلم أتي يا النبي صلى الله عليه وسلم àti àwọn sahaba nabi sallallahu alayhi wa àti gbogbo olùjọ́sìn fún ọlọ́run bá pẹ̀lú ìlànà nabi sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbẹ̀dẹ̀ kìyàmà. lẹ́yìn náà kíra wa pẹ̀lú kíkí islam. eléyìí tí ó túmọ̀ sí wípé àlàáfíà ọlọ́run ba ìkẹ́ ọlọ́run ba àtúrajẹ ń jẹ́tọ́ bá ẹnì wa. eléyìí tí à ń bá lọ lórí ẹ̀ òun náà ni ìdájọ́ fífi ṣíbí jẹun nínú Islam ìhàwó ni ṣẹ̀ríà kọ sí fífi ṣíbí jẹun nínú Islam àti pé kí ni àgbọ́yé àwọn àfáà súnnà lórí fífi ṣíbí jẹun kí ni àgbọ́yé àwọn àfáà súnnà lórí ọ̀rọ̀ yìí ǹjẹ́ ǹjẹ́ ó tiẹ̀ wà nínú àkọọ́lẹ̀ kankan nínú àkọọ́lẹ̀ àwọn àfa ahàlùsùnà wípé ìfiṣíbí jẹun nínú ẹ̀sìn nínú àwọn àlámàrí tó burú ni gbogbo ilé báyìí nǹkan tí a ń gbé yẹ̀wò ilé ìtọ́ wípé àti ṣe pé wípé lè rí àkọọ́lẹ̀ kan tó lálàáfíà ẹ lè àfa súnà kan tí ó kọ́sákọ́ọ́lẹ̀ ni àbí tí yóò sọ lọ́rọ̀ sínú kásẹ̀tì wípé ìfiṣíbi jẹun kọ́ o wípé bídà ní inú ẹ̀sìn àbí ìfiṣíbi jẹun ẹ̀ṣẹ̀ ni ẹ̀ẹ́lẹ́rẹ́ nìkan kan lálùsúnà tó sọ̀rọ̀ eléyìí báyìí nítorí kò jẹ́ pé ẹni tó ń sọrú ẹ̀ káàkiri kò sí nínú ahlu sunnah wal jama'a ìròrí tó ti ń gbé káàkiri tó ń fọ́n káàkiri yìí kò sínú ìròrí tí ó wà níbàámu sí ìròrí ahlu sunnah wal ẹni yìí nǹkan tó fà á tó fi ń mú àwọn ìdájọ́ burúkú báyìí tẹ́nìkan ọ̀sọ́rú ẹ̀rí nínú Islam tó fi mú wá òun náà nítorí àkídà burúkú tó gbé wá láti Egypt àkídà àwọn khawarij àkídà àwọn atakfiriyun àkídà àwọn alhaddadiyun àkídà àwọn tí wọ́n máa ń pe mùsùlùmí ní kèfèrí pẹ̀lú àwọn nǹkan tí ò kí ń ṣe tí òfin ṣe kúfúrú àkídà yìí ni ọkùnrin burúkú yìí ló ń fọ́n káàkiri ló ń polówó káàkiri òun lọ́fà tó fi nírú àwọn ìròyìn tí ó níyì. a ti ṣe àgbéyẹ̀wò oríṣiríṣi àwọn ẹ̀rí lóṣìíríṣìí lórí ọ̀rọ̀ tí ọkùnrin yìí máa ń sọ nípa àlámọ̀rí síbí yìí. Insha Allah Ta'ala gẹ́gẹ́ bí àdéhùn wa ani ní a máa ṣe lálẹ́ yìí òun náà ni pé a lẹ́kṣọ̀ ilé tó lọ ṣe lórí rédíò ní Ìgbòho lẹ́kṣọ̀ ẹ níbẹ̀ ló ti sọ̀rọ̀ nípa ìdájọ́ ṣíbí eléyìí báyìí kò tí ì pẹ́ púpọ̀ rárá kò tí ì ju bí ọ̀sẹ̀ mẹ́ta àbí ọ̀sẹ̀ mẹ́rin lọ báyìí tí ó lọ ṣe lẹ́kṣọ̀ náà lórí rédíò láti jẹ́ pé ó yé àwọn èèyàn wípé ìfisíbi jẹ́ ń kọ́ bídà ní nínú ẹ̀sìn àràdálẹ̀ nínú ẹ̀sìn so àwọn ọ̀rọ̀ tí ó wá sọ sí inú lẹ́kṣọ̀ náà ó ti wà lọ́wọ́ wa a dẹ̀ ti gbìyànjú àti gé àwọn nǹkan wọ̀nyẹn láti fi kí a lè ká lè plé rẹ̀ sí tìgbọ̀ wa so ká lè mọ àwọn ìsọkúsọ tí ọkùnrin yìí ń sọ lẹ́yìn ẹ̀ka lè fèsì lé àwọn nǹkan yìí lórí. sọlá àkọ́kọ́ tí yàrá gbàgbé ẹ̀rí pé mo ti sọ lánàá wípé gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé níbi síbi jẹun pé bídáà ni àdádálẹ̀ ni nínú ẹ̀sìn irú ẹni báyìí kò mọ nǹkan tí wọ́n ń pè ní bídáà kò gbàgbọ́ yé nǹkan tó ń pè ní bídáà nìyẹn. wọ́n gẹ́gẹ́ bí ẹni tó sọ wípé ká máa kọ́ kéwú lójú bọ́ọ̀dù lẹ́ni tó jòkó lórí tíà dídá ni ẹ ìmọ̀ kọ́kéwú lójú bọ́ọ̀dì pé dídá ni irú àwọn tí bá ń sọ irú nǹkan báyìí irú ròrí bẹ́ẹ̀ òun náà lẹ́ni tí bá ń sọ pé ṣíbí dídá ni bákan náà ni kò yàtọ̀ irú ẹni tí bá ń sọ wípé ká máa gun mọ́tò dídá ni irú ẹni tí bá ń sọ wípé ká máa lo ansẹ̀tì dídá ni kò yẹ bá ní sí yìí so àtòrísísí àwọn nǹkan èlò bẹ́ẹ̀ à ń lo earphone ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹni tó bá sọ pé bídà nírú àwọn nǹkan báyìí òṣùwọ̀n kan náà lọ́wọ́ ìlú tó sọ pé ṣíbi jẹun bídà ni nítorí pé tí a bá wo àgbọ́yé bá a ṣe ń mọ bídà nínú ẹ̀sìn sùwẹ́rì pé tẹ bá gbé àgbọ́yé yìí tẹ bá gbé lórí ìdájọ́ síbí àbí tá a bá gbé lórí síbí ẹni pé kò tiẹ̀ ní í ṣe pẹ̀lú nǹkan tó ń pè ní ìbádà rárá. torí ká ṣe ṣàlàyé lánàá wípé nǹkan tó ń pè ní bídà òun náà ni tariqatun fi dini mukhtara'atun ojú ọ̀nà kan tí a gbé kalẹ̀ sínú ẹ̀sìn tudahi ash-shar'iyyata tí ó ń jọ ojú ọ̀nà ṣẹ̀ríyà ojú ọ̀nà kan ni tá a gbé kalẹ̀ sínú ẹ̀sìn máàmọ́ fi sin lọ́wọ́ ọba ìlànà kan ni tá a dá kalẹ̀ máàmọ́ fi sin lọ́wọ́ ọba tó wá jọ ìlànà ṣẹ̀ríà yípo sọ́dọ̀ bíi sùlùkì àìlẹ́yìhà tó wá jẹ́ sí pé èròǹgbà ẹni tí bá ń rin ojú ọ̀nà náà ẹni tí bá ń ṣiṣẹ́ náà al-mubalaghatu fi ta'abbudi lillahi subhanahu wa ta'ala òun ni wípé ó fẹ́ sin lọ́wọ́ ọba dógóńgó ó fẹ́ pọ̀ ní sin lọ́wọ́ ọba ni ẹ̀ríkà ti jẹ́ pé wáyé pé ṣé ẹni tí ń fi síbi jẹun ṣé èròǹgbà rẹ̀ ní kọ́ fẹ́ fi sin lọ́wọ́ ọba ọbẹ̀ pọ̀ ní ládàáni ṣé ẹni tí ń fi síbi jẹun ṣe ẹ̀yìn rẹ̀ ti ń fi síbi jẹun rí tọ́wá lánìyàn pé ah, bóun ṣe ìdí tóun fi síbi jẹun ni pé kóun lè bá lékún lẹ́sìn lọ́dọ̀ ọlọ́wọ́ ọba ni so tí ò bá ti lè jẹ́ sí pé nǹkan àníyàn pàǹfì nǹkan yẹn jọ́sìn fọlọ́wọ́n ọba tí ò bá ti lè sí lára aṣẹ́ yẹn kò ń ṣe dídá ó dìgbà tí àníyàn à ń fi nǹkan yẹn jọ́sìn fọ́lọ́run bàbá tó wọ̀ ẹ wò nísìnyẹn wo mọ́lídùn nàbí àwọn tí ń ṣe wọ́n fi ń jọ àníyàn pàmò fi ń ṣèjọsìn ni àbí kìí sàníyàn pàmò fi ń ṣèjọsìn ẹ rí i pé wọ́n fi ń ṣèjọsìn ni. ẹ wo tẹ̀síbá nísìnyí àwọn tí ń lò ó àníyàn kí làwọn fi ń ṣe wọ́n fi ń ṣe ìbáradà wọ́n fi ń ṣèjọsìn fọ́lọ́run bá ni àbẹ́ẹ̀kọ́ ni. ẹ wo orú nísù ṣàìbán tó máa ń ṣe ẹ̀rí pa àwọn tí ń ṣe ìyẹn ni pé ìdajì ṣàìbán ká máa fi òru rẹ̀ ká máa fi jí dìde ká máa fi yan tahajud ká sàlẹ́sà láàrin àwọn òru ọ̀sán rẹ̀ náà ká ní àwọn nǹkan tá a máa ṣe ń bẹ̀ ẹ̀rí pa tí ń ṣe wọ́n lá ní fẹ́ ṣe kéde o àwọn fi ìlànà yẹn jọ́sìn fọ́lọ́wọ́n bá ni. gbogbo tí bá ti ń pè ní dídá ẹni tí ń ṣe ojú ọ̀nà kan ni tó yẹ sí pé ifi ń jọ́sìn fọ́lọ́ ọba anabi sallallahu alaihi wasallam wá fi ojú ọ̀nà àwárí pànàbí anabi ṣe nǹkan yẹn láyé anabi ò lo nǹkan yẹn láti jọ́sìn fọ́lọ́ ọba òun wá gbé kalẹ̀ ó wá gbé ojú ọ̀nà míì kalẹ̀ láti máa fi jọ́sìn fọ́lọ́ ọba tó yàtọ̀ fojú ọ̀nà tánàbí sallallahu alaihi wasallam gbé kalẹ̀ ẹ dákun ṣé síbí lílo sọ́jọ́ alhamdulillah kò jọ wípé kò sẹ́ni tí ń lo síbí tó wá láníyàn wípé bóun jẹ́ ń lo síbí o àbóun fẹ́ lo síbí láti ṣe kíni láti lékún ní ìbáradà àbóun fi ń jọ́sìn fọ́nà ọba abẹ́ẹ̀kọ́ ni ẹ̀rẹ̀ mẹ́gbà pé yìí kò sọ́dọ̀ bí sùlùkì àléhà al-mubalaghatu fi ta'abbudi lillahi subhanahu wa ta'ala. kí nǹkan tó lè di bídà àníyàn pàbí ń jọ́sìn bọ̀rọ̀ sí kíni ọgbọ̀rọ̀ wa ń bẹ̀ náà pẹ̀lú eléyìí báyìí ó ni kò tiẹ̀ mọ nǹkan kò yóò tiẹ̀ mọbi tẹ̀sí dorí kọ insha Allah ta'ala ànígbà wa lásìkò púpọ̀ ilé ìta fẹ́ ṣe púpọ̀ jù lálẹ́ mo kàn fi léyìí mo kàn fi bẹ̀rẹ̀ kọ́rọ̀ wa kí ó lè ní àsopapọ̀ pẹ̀lú nǹkan tá a ti ń bá bọ̀ káwọn bá sọnù sórí àníṣe òun náà ni mo kàn fi eléyìí tọ́ wa sọ́nà sòkè ọ̀rọ̀ náà kó lè bá a já gerege kó lè bá a lọ bí aṣefẹ́ kó lọ kí àgbọ́yé náà kó lè bá a kún kẹ́kẹ́ náà ààrẹ mo sọ pé àní dára lágara àsìkò inshallah ta'ala àní báyìí ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní máa play àwọn ìwíkúrì ọkùnrin tí mo ní mo court nínú nínú lecture tó lọ sí lórí rédíò nígbò síra ìsìn so èèyàn náà pẹ̀lú mo rọra sọ yẹn mo rò pé mo ti yarhamukallah mo rò pé mo ti ṣàlàyé bó ti yẹ kí n ṣàlàyé tó pé ọ lọ sí lecture náà lórí rédíò nígbò ọjọ́ tí máa ń ṣe èmi ò ní wí fún ọ. kò má bàa wá lọ kó virus tí wọ́n ní sí àmọ́ mo rò pé yẹn yẹn ti ó ti lójú ti wá yẹn a ti tó ti ṣe a dẹ̀ ti mọ ìgbà tó ṣe náà mo ti wá mo ti yọ mo ti gé e. Insha Allah ẹja máa gbọ́ lé ẹyọ kọ̀ọ̀kan. Ah. ẹ kí. akọ́kọ́ gbọ́ nǹkan alákọ̀ọ́kọ́ nínú àwọn ìtúkùtù tọkùnrin yìí tó tú nínú rédíò tó tú lórí rédíò lórí ọ̀rọ̀ nígbà tí ń sọ̀rọ̀ yìí inshallah ta'ala ẹ jẹ́ ká gbọ́ ẹ mo lè má lè láǹfààní àti tó àwọn nǹkan yẹn mo sì lè láǹfààní àti tó náà bọ́lá ọba àdékẹ́lá bá ṣe tọ́ mi sọ́nà àmọ́ ilé ìké yìí dábàá ti síwájú àti ilé dábàá gbé sẹ́yìn gbogbo ẹ̀fọ́ ata ńlá gbìyànjú láti ṣàlàyé ṣé báyìí nìsín náà bísímilà ẹ jẹ́ kí a gbọ́ ìtúkùtù ẹ̀ nínú àwọn tẹ́ẹ̀fì rí pé ọkùnrin yìí àwọn tó jòkó síwájú ẹ̀ aláìmọ̀kan ni wọ́n aláìgbọ́kéwúyé ni wọ́n aláìdákàmà ni wọ́n tó fi jẹ́ pé àwọn tí máa ń tẹ̀lé jàbàtà àwọn aláìnímọ̀ ni wọ́n aláìmọ̀kan ni wọ́n àwọn tó yẹ pé ìgbónára hamasa atifa ìgbónára ẹ̀sìn lásán ni wọ́n ní gbogbo atifa tí yẹn bá dẹ̀ ní àwọn hamasa tí yẹn bá ti wà mọ̀ ń bọ́ bí kọ́ táà bá ti lè dé ìtàbà ti súnà wàhálà ni àwọn àbá sọ wípé al-awasifu biduni al-ilmi nu al-awasifu biduni al-ilmi awasifu gbogbo ìtara ẹ̀sìn ìtara ẹ̀sìn tí ò bá ti símọ̀ nínú ẹ̀ ìjì ní tí ó padà gbé ìjáde kó nu ẹ̀sìn àwọn Boko Haram kí ni wọ́n ní jàmáà ìtara ẹ̀sìn ni tẹ̀kọ́ wọn níta rẹ̀ sí ni tó háà ah, kíní kankankan ìgbà tí ò sí mà tí wọ́n rìn bó ti yẹ kí wọ́n rìn. ó gbé wọn jáde kó onu sẹ̀ríà àbí ògbé wọn jáde kó onu sẹ̀ríà tí nǹkan tí wọ́n ń ṣe yẹn sọ bá ìsìláàmù mu ẹ̀rí ti gbé wọn jáde kúrò nínú ìlànà tí ìsìláàmù gbé kalẹ̀ kò yẹ báyìí nísìn ojú ọ̀nà tí wọ́n ń rìn yẹn ọ̀nà tí wọ́n ń gbà ṣe gbòǹkà tó ṣe yẹn ó yàtọ̀ ó ti jáde kúrò nínú ọ̀nà tí islam tó gbé nǹkan yẹn kalẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo àwọn tó jẹ́ sí pé anítara ẹ̀sìn anítara fẹ́sìn àmọ́ ìmọ̀ wá sí ìmọ̀ sí ń bẹ̀ tí ó bá ní sí in tí wọ́n máa bàjẹ́ yóò ju tí wọ́n ṣe lọ irú ẹ̀ ni Muhammad bin Ali Jabata kò sí mọ̀ fún kò mọ nǹkan kan nínú ẹ̀sìn nǹkan òye sí àwọn ọmọ tó tún tó tún ganu síwájú ẹ̀ àwọn náà àtàgbàlagbà tó ọmọ kékeré nù wọn ìtara lásán ni wọ́n nífẹ̀ẹ́ sìn wọn ṣe kí ni wọn ẹ̀sìn yìí ò yé wọn rárá àwọn kan sáré pé ẹnìkan sọ̀rọ̀ àìlẹ́kọ̀ọ́ yìí ti ń sọ ń yanu sọ ń bọ́ ta gbangba ń wí ikú yìí sọ pé ní Nàìjíríà sọ pé àyè gbọ̀bù wọn gbọ̀lẹ̀ kò sí nǹkan tó lè wí nípa àlámọ̀rí ẹ̀sìn so ó sì bọ́ ta ó bẹ̀rẹ̀ sí máa lálàá sí àwọn èèyàn ó bẹ̀rẹ̀ sí máa tọwọ́ bọ àwọn ilé ńláńlá ó bẹ̀rẹ̀ sí máa wó àbí ẹ̀kọ́ ni lẹ́gbẹ̀ẹ́ àti gbẹ́rẹ́ ọláyà gan ń pẹpẹ súnà ìṣe irọ́ ni ìpẹpẹ súnà kọ́ asa nìyún àìlójútì nìyún èyí ètò ìpẹpẹ súnà. ẹ ẹ lè rí yun nínú súnà nẹ́bì láyéláyé mo ti sọ fún yín rí pé bí ẹ lè rí bí tánàbí ti wá bọ́ọ̀dà tó ní eléyìí àbútọ́ níbù láíláí abẹ́ ìrírí pé eléyà abúlé mi yẹ ọmọ òsì ní ọtí mi ní àbúrò ọwọ́ mi náà mi ebe ọ̀rọ̀ yẹn tẹ́ láì ìyá wèrè ọmọ ẹ̀lẹ̀ wí gẹ́ àgbẹ̀lọ́n káwọn yẹn gbọ́ ni káwọn yẹn gbọ́ wọn ṣe bí wèrè ẹ̀ lérí láyé irú yìí ni ó fíríkì àwọn ilé ìtajà rò pé ó ńlá nǹkan mẹ́lẹ̀ wàláyì ní tó fíríkì wọn ò dáa ìgbẹ́kúta àwọn tó dáa irọ́ ni kò yẹ bá ní sìn yìí òun fi ẹ gé popularity ni kò bá so ó fi ẹ gé ní ó dẹ̀ ti rí lójú ọ̀nà àánú kò bá so ó ti rí lójú ọ̀nà àánú téèyàn dẹ̀ wà popular ìyẹn kọ́ ló pàtàkì ntí yẹn wà popular lé lórí olóyè kí ni nina popular àbẹ́ẹ̀kọ́ ni. <laughs> yusuf yusuf olórí àwọn boko haram ọmọ fúlàbí ọbọ gbogbo ayé náà ti mọ ṣe kawu eléyìí ti máa ń ti máa ń ṣe bíi bíi wáìdá ni mà yẹn ọbọ fúlàbí ọbọ fúlà gbogbo ayé lọ mọ àmọ́ lórí kí náà fi mọ ẹgbẹ kọ ni lórí fasad so tábà gbajúmọ̀ ẹjá gbajúmọ̀ lórí tó dáa àwọn àbá máa ń sọ pé kí n jẹ́ ọmọ lẹ́yìn nínú súnà ó pè mí ju kí n jẹ́ olórí nínú bídà lọ. لأن أكون ذنبا في السنة أفضل من أن أكون رأسا في البدع kí n jẹ́ ọmọ lẹ́yìn nínú súnà ó pè mí lọ́dọ̀ ọlọ́run ọba lóore fún mi ju kí n jẹ́ olórí bídà lọ abẹ́ẹ̀kọ́ ni ṣùgbọ́n ọba àdékẹ́lá má ṣe wá ní olórí bídà èṣù náà gbajúmọ̀ fìràwọ́nà náà gbajúmọ̀ nàmúrúdù náà gbajúmọ̀ kọ̀ọ̀rúdù náà gbajúmọ̀ abẹ́ẹ̀kọ́ ni ṣùgbọ́n àwọn eléyìí báyìí náà ni wọ́n gbajúmọ̀ kódà ọlọ́wọ́ bá àlékẹ́ lásàlàyé wọn ọlọ́wọ́ bá àlékẹ́ lá ọ mẹ́ńṣẹ̀ wọn náà Qur'an ibi tó gbajúmọ̀ dé so àmọ́ lórí aburú náà gbajúmọ̀ lé lórí naam ẹ jẹ́ ká kọ́ gbọ́ tìkútù alákọ̀ọ́kọ́ naam bismillah. ok ah, ó padà sẹ́yìn jẹ́. لا يكون الرجل متبعا لهدي المصطفى فكان رواه بتنتهي لنا النبي حتى يضيف الى ذلك هجر المسجد. kò láwùjọ báyìí lọ àbọ̀dọ̀ mi ni ò ti láwùjọ ni ẹ ẹ òkè òkè ìdí yín sókè mo ti yín sókè mi bàdàn pé bí o ti lọlẹ̀ díẹ̀. wọ́n yẹ kúrò lọ́wọ́ ìdílé mọ̀tẹ́bí ayé adé mọ̀tẹ́bà bákan náà rìwáyò tó ń tẹ̀lé lànà nẹ́bí àtàlùdífà ìlàzálìkà àjọrò nìjà kọ́ wá sí bí kọ́ sí àjọrò fún nìjà kọ́ ọ̀dẹ̀ sọ́ra fún nìjà kọ́ ọ̀dẹ̀ sọ́ra lọ́dọ̀ àwọn tó ń gbé ṣe nìjà kọ́ ọ̀dẹ̀ náà sínú wọn kò sí ìlú ìjẹkùn náà kọ́ ọ̀dẹ̀ àmọ́ pé nínú àwọn tó tún bí ojú ẹ jáde ní ìgbà à èmi ń ṣe sílà o èmi ń ṣe gbogbo ẹ o wọn àgbà mi ń ṣe ara ẹbí díà àmọ́ àwọn bíbíà ọ̀rẹ́ ẹ̀rọ kéèjì wọn ọ̀ọ́sẹ̀ ájúlè fún wa ọ̀ọ́sẹ̀ ájúlè fún wa tó ń ṣe òòjú ìdí súnmọ́ òun là ń sọ fún ẹ. àbùtẹ́ ẹgbọ́n yín báyìí ẹjẹ ń pilẹ̀ lẹ́ẹ̀kan sí i ó ti di òjòrò ń bí báyìí wàláì ọ̀tọ̀ ni tọ́ka ọ̀tọ̀ ni títú wàláì ọkùnrin yìí kódà ibi bẹ̀ ẹ̀rí kọ́ sẹ́mi ọ́ sẹ́mi bí ìgbà pé tó fẹ́ pa lórí ìdúkùtù ló fẹ́ pa lórí wàláì ẹ gbọ́ dáadáa tòkè tẹ́bá ti wọ́n tẹ́bá ti wọ́n pè é dáadáa tẹ́bá ti gbọ́ dáadáa níwà níwà ètò wọn sàlàyé lórí nǹkan tó ń sọ lórí jákujàku tó ń kí. láyé kúrò ní rọ́ọ̀sì lè mùtẹ́bí ayé ajé mùtẹ́bà bákan náà ìwà lè fi tó ń tẹ̀lé lànà nẹ́bí àtàlù dífà ìlànà àlìkà àjọrò mùdíà kọ́ wa ṣe dé kọ́ ṣe àjọrò fún mùdíà kọ́ ọ̀dẹ̀ sọ́ra fún mùdíà kọ́ ọ̀dẹ̀ sọ́ra lọ́dọ̀ àwọn tó ń naam ẹ̀rí báyìí tíra tó ń kà tíra sheikh abdullahi bin sheikh abdullahi bin baaz rahimahullahu ta'ala tíra wọn ló ń kà wọ́n ní la yakunu ar-rajulu muttabi'an li sunnati nabiyyi sallallahu alaihi wasallam hatta yudifa ila dhalika hajra al oye báyìí nìsí ìgbà tó fẹ́ kà á ọkọ fẹ́ kà ní hajjurọ mùsẹ̀dì ọkọ fẹ́ kà bẹ́ẹ̀ àmọ́ ó ti ẹ̀mùgbé máa ń gbọ́ lẹ́kọ̀ọ́ yọ mọ̀ pé bóun bá ti lè tóun bá ti lè tó àwọn tó bá ti lè ṣe báwọn pa gbàmú so nísìnyí àti kàǹkà nísìnyí ìmọ̀ wà ìmọ̀ ó máa ń sọ́ra gan tó ń ti bẹ́ẹ̀ bí ṣe ń sọ́ra tó yẹ sẹ́n pé bẹ́ẹ̀ bá mọ nǹkan pọ̀ bá ń sọ́ra náà pọ̀ bá ti ń sọ́ra tó náà ló tún máa ṣàyíṣe sí torí kìí ṣe pé ṣe ni ìtí ti mọ̀ bọ́ sọ́ra bẹ́ẹ̀ lọ lẹ́yìn abata wàláhì kọ́ka jù bẹ́ẹ̀ lọ ìkàkùkà náà ni ìtukú tìkàkùkà náà ni ọmọ ẹ máa wò ó mọ̀ yìí pé òun jẹ gba níbí báyìí ọmọ pé bá ṣe kọ̀mẹ́tì blọ́ndà báyìí ó ti mọ̀ pé gbà fóun ọwọ́ àti akọ́kọ́ hajjurul mubtadi lẹ́yìn ẹ̀wá ni hajjurul bidà sẹ́ni hajjurul bidà tó wá ká yẹn nígbà tó ti wá tú ìtọ́wọ́kọ́ fẹ́ ká òun gẹ́gẹ́ lọ́wọ́ tú kéde fẹ́ yẹn fẹ́ yẹn wá ní kéwú ọ̀ka ọ̀tọ̀ ní tọ́ka ọ̀tọ̀ ní tìǹtù la yakunu rajulu muttabi'an li hadi Mustafa bákan náà ìwà lè tẹ̀lé lànà ní àtàlùjífà ìlàjálìkà àjùrò nìjíà kọ́ wá ti dé kọ́ sí àjùrò fún nìjíà kọ́ ọ̀dẹ̀ sọ́ra fún nìjíà kọ́ ọ̀dẹ̀. naam nǹkan tí sheikh ń sọ ni pé wọ́n ní èèyàn ò lè tí ì jẹ́ni tí ń tẹ̀lé súnà nábì sallallahu alaihi wasallam àlè tí ìjẹni ti ń tẹ̀lé ìlànà nabi sallallahu alaihi wasallam àyàfi ìgbà tó bá tó fi kún ìmọ̀ tẹ̀lé súnà hajjirol bídà ìyẹn bídíà lódì téèyàn bá fẹ́ jẹ́ súnà irú ẹni náà yẹn bídíà lódì àbí kò ní nǹkan tó pè ní hajjiru òun náà ni tark kéèyàn àrùjìzà ń bẹ̀ yẹn òun náà ni al-asnam àwọn òòṣà ọlọ́ni ká nàbí pa wọ́n ti abẹ́ẹ̀kọ́ bákan náà rí inú àwọn ayé àmì pé wàhjúr ní màlíyà ay ùtùrúkú ní màlí so alhajuru atark ká pa nǹkan tì ká gbé nǹkan jù sílẹ̀ náà ń pè ní hajr kò yẹ báyìí nísìn tábàlò fún hajuru èèyàn náà ẹ̀rí pápá ni apẹ́ni ẹtì náà ni agbẹ́ni ẹ jù sílẹ̀ so ahajarọ̀ ẹ̀ àyàn náà ṣéèkì ní èyàn ò lé tí ìjẹni tí ń tẹ̀lé súnà nábì àyàfi ìgbà tó bá tó fi kún ìtẹ̀lé súnà nábì rẹ̀ ìfibídí alẹ̀ ìgbà tó wọ́n tu ó ní à ah, ó tí ìjẹni ń tẹ̀lé súnà àyàfi tó bá tó yóò ń lónìí wàláì ó ń nana ní nǹkan tó torí pé nǹkan tó ń bá bọ̀ ni pé ọ̀rọ̀ nípa hajiru kama yóò ń so yóò wá máa mú àwọn yóò ẹ wá máa wo ìdájọ́ tó fẹ́ aráàlú síbi ni pé ó tún fẹ́ jẹ́ kó yẹ pé ẹni ẹ ti jáde kóòrùn islam ẹ ti ẹni tí ó bá ti yẹn ń bíjà lórí tí ó bá ti hajiru ó ti jáde kóòrùn islam nǹkan jíjẹ́ sì ń sì ń sọ kọ́ nìyẹn wàláhì làwìn bí ṣe ń kùtùkùtù lélẹ̀ báyìí tọ ẹ jẹ́ kí n pílẹ̀ rẹ lẹ́ẹ̀kan sí ká wá gbọ́ tán báyìí káwá ká tún pílẹ̀ mí inṣàlá. bẹ́ẹ̀ ìwà lè ń bẹ̀ e lòsì tó ń tẹ̀lé lànà nẹ́bí àtàlù dífà ìlànà àlìkà àjọrò lùdíà kọ́ wa tẹ́jú kọ́ ti àjọrò fún lùdíà kọ́ ọ̀dẹ̀ sọ́ra fún lùdíà kọ́ ọ̀dẹ̀ sọ́ra lọ́dọ̀ àwọn tó ń dún nwa lùdíà kọ́ ọ̀dẹ̀ náà dínú wọn kò tí ì lè jẹ́ fún náà ọ̀ọ́ ẹ̀wọ̀ fẹ́ẹ̀tì wọn ọ̀ọ́ ti ájúrò fún wa ọ̀ọ́ ti ájúrò fún wa tó ń ṣe òòtú ìdí súnà òun là á sọ fún ẹ. ọkà ọ̀sán àti àwọn oníṣẹ́ kò gbádùn ni bọ́ọ̀rọ̀ ẹ̀jẹ̀ mọ́ sọ̀mọ́ pé kìí ṣe pé wọ́n ẹ̀jẹ̀ mọ́ pé kò gbádùn kọ́ bẹ́ẹ̀ kí máa ń tìyàn lè wà láì yóò tó pé àti kò gbádùn ni because ẹ̀yin ò lè believe pé ó lè máa sọ orú báyìí nígbà wà láì so bí ṣe máa ń rí nìyẹn ọ̀rọ̀ rẹ̀ máa ń ọ̀rọ̀ rẹ̀ máa ń sìyàn lé mọ̀ gan tẹ́ ẹ bá ròǹgbà mi àwọn òbí àtọkùnrin yìí sì gbádùn báyìí. ẹ ti mọ̀ pé kò gbádùn o ẹ ti kọ́kọ́ mọ ẹjọ́ ọkọ̀ fúru pé kò gbádùn tẹ́lẹ̀ o bẹ̀tẹ̀ àwọn ọ̀rọ̀ tí wọ́n mọ ti ń lè mọ̀ pé à ẹ mọ̀ tóbi wà kẹ́yìn ṣé wèrè yóò ya wèrè báyìí sẹ́kẹ́ ti mọ̀ pé wèrè sẹ́lẹ̀ kọ́ akéyàn sọ́mọ bí wèrè pé sọ́ọ̀ ya wèrè ṣé kọ̀ọ̀rẹ́ tẹ́lẹ̀ lórí bó ṣe rí yẹn bọ́ọ̀rọ̀ jàbàtà ṣe rí nìyẹn race to power two nìyẹn so ọlọ́run bá kó sànù wa ẹ wò tukutu irú nǹkan báyìí wàláì lórí rédíò ní kí n tún kàn yìí lórí rédíò bí ṣe ń tu fún àwọn ọmọ rẹ̀ tẹ́fi lọ́lẹ́ yìí rè tẹ́fi ń kàfàrọ̀ àwọn èèyàn wàláì irú kéwú ti ń tu fún wọn rè irú àwọn tí fi ń dà wọn lórí irú rẹ̀ lẹ́yìn tó wọ́n ń káàkiri àdúgbò kó jẹ́ báyìí nìsín ó sì ní pé ẹ gbọdọ gbọ́ mi títò òun nìkan ní máa irú irú irú oko ẹrú wo lélẹ́yìí wàláì oko ẹrú gidi nípa táàtọ́ bá ti bọ́pọ̀ olóko ẹrú ta lójú ti là àdáwọn èèyàn kan ò tí gbòmìnira dò ní wọn tí wọn gbòmìnira làákàyè wàláì kéèyàn má gba òmìnira làákàyè wàláì ó ti wá ni wọn bó ti máa ronú ó ti ó ti condition ẹ̀ òun ní máa ń fine tune ẹ̀ ibi tó bá wù ní ó yí sí tó bá ti fẹ́ ká ronú báyìí yóò kà fine tune ẹ̀ síbẹ̀ ni tó bá ti fẹ́ yẹn kan yóò tún tune ẹ̀ náà. tọ̀ subhanallah so pẹ̀lú ìtukùtù báyìí so gbogbo àwọn nǹkan tó wá fi wá lè là tí wọ́n lè fi rí òdo rẹ̀ àbí tá lè fi mọ̀nà ó di gbogbo yẹn fún wọn kò yẹ báyìí nísìnyí so ó ní pé wọn gbọ́dọ̀ máa gbọ́ yẹn títí òun nìkan ní ká máa gbọ́ so ẹ wọ lákọ̀ọ́kọ́ na alhamdulillah ilé ìbáyìí jẹ́ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan mo fẹ́ play ẹjẹ́ kí wọ́n play ẹjẹ́ kí wọ́n fi tó olódò yìí lẹ̀ náà olódò yìí náà máa ti padà play rẹ̀ mo ti pàdé kàtó wa ń bẹ̀ àmọ́ kẹ̀kẹ́ tó fọ́ọ̀nì náà ni ẹjẹ́ kí wọ́n lọ síbi ìdààmú ba ní ìgbòho níbi títí ń ṣe kinní yẹn ní ọjọ́ kejì tó tó bá ṣe lecture yẹn tán àwọn brothers gidi àwọn tí wọ́n wà lórí sàlàfíà lọ́hùn náà àwọn thirty minutes ló ń rà bí àwọn wà wákàtí kan àwọn wà wákàtí kan tẹ́lẹ̀ gbogbo thirty minutes rẹ̀ yẹ wúwo òwò tó bá wí àwọn fi wákàtí kan kọ́ dànù lọ́jọ́ kejì ọjọ́ kejì yóò ti bá ti ṣe lecture báyìí ọlọ́run bọ́ bá wa brothers lẹ́sẹ̀ lẹ́sẹ̀ lọ́wọ́ ọlọ́run bá kọ́ bá fún wọn lọ́wọ́ wọn ìjọ gbádùn rárá wọ́n ní wọ́n kàn ní lóbi káàkiri àmọ́ èèyàn máa ń lọ bídíà káàkiri náà ni. òwò mi ní bá ti lọ ló tẹ̀lé mi lọ àmọ́ tẹ̀lé ọ káàkiri ni. wàláhì kódà àráyè ni nígbà tá a bẹ̀rẹ̀ lé báyìí kò tí ju bóyá bí ọjọ́ mi bóyá bí ẹ̀mẹrin ẹ̀bẹ́ márùn tá a ṣe lè lọ a tún wáyè sí sùúrù lérè náà wàláhì àwọn èèyàn tá a jọ gbìyànjú àgẹ́tì àyè ni abẹ́wá gbé bá ọgàn ẹlẹ́yìn kùlélé rẹ̀ tẹ́bá sì ráyè tẹ́bá mọ̀ ń sórí lórí abẹ́ni bẹ́ẹ̀ bá ráyè sùúrù lérè kó lè bá wọn fáwọn léwu káàkiri ni títà fi gba ọwọ́ lẹ̀ o ò ní ba ọjà súnmọ́ ìjẹsẹ̀ wà láì àwọn ò ní iṣẹ́ tọ́lọ̀ wọn iṣẹ́ ìtawà ní nínú àwọn jihad táwọn ṣe nìyẹn tọ́lọ̀ wọn bá tó fagbára ká mi àtàwọn míì tá tó ń bá lọ tí ó bá ní sí a rí pé a rí pé a fọ ilẹ̀ mọ́kò mi gbogbo òrí burúkú jẹ́ àbàtà ń gbé káàkiri yìí tó wọn ọba àlékún ló wa lọ́jọ́ gbọdọ̀ kìyàmà tàbá wòran tá à ń dákẹ́ ẹnìkan ló pè mí látògùn state wọ́n máa sọ fún mi pé ah ó ní wàlláhì ìkọ́nà ọba kí ó bá wa sẹ́yìn lẹ́sàn-án rẹ̀ òun kankan pé àwọn lectures tá à ń ṣe pé òun lọ́nà ọba àlékún àfi sànú òun tóun fi kú lẹ́yìn ìjàmbá tá báyìí. ó wá ní pé alhamdulillah ó wá ní pé ó ní àmọ́ nǹkan tó fà á táwọn fi kó sí ń gbà yẹn náà táwọn fi ń tẹ̀lé káàkiri ni pé ìgbà táwọn òrí kẹ́ni kankan máa takò àwọn rò pé tí ń sọ ráìtì ní bóyá òyòkù ni ò lè sọ pé náà fi wá wò pé ìgbà tóun ti ń sọ yẹn táwọn ò sì lè sọ òun ẹja máa takò wọ́n ní táwọn gbọ́yé nìyẹn táwọn fi ń tẹ̀lé ìgbà táwọn òrẹ́ nǹkan gbọ́ta òun pé sọkúsọ ní sọ. àti kéèyàn máa dákẹ́ níbi aburú àti ìmọ̀ wàláyà aburú ńlá ni. àwọn àbá sọ wípé àsákìtù àìlèlbáfẹ́lì ṣètọ́rùn àrọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá rí aburú tó wá dákẹ́ tí ò sọ̀rọ̀ wọ́n ní èṣù ni tó yọdí ó di èṣù èṣù tí ẹ ibi tẹ̀sù ti gbá òun mú ibi tóun ti ń jẹ́ ṣètọ́nù tiẹ̀ ní ibi ó di kéèyàn má lè sọ̀rọ̀ so ó ti yé báyìí nìsí ìyẹn gbọ́dọ̀ máa wo jàmbá dáná téèyàn ti tẹ́rí téèyàn bá ti jẹ́ oníwà bàjẹ́ èèyàn téèyàn bá ti bá wí yóò tún ma ìbàjẹ́ wọn ma peléke sí ni àmọ́ téèyàn bá ti ń ṣèbàjẹ́ tẹ̀ ń bá wí tọ́wọ́ bẹ́ẹ̀ ṣe mi yóò ronú pé wọ́n bá mi wí di bá ṣe kíní yìí bóun bá wí tí bá ṣe kíní yìí ṣé bá nìsín lórí lórí yìí àìmọye bí ṣe ń lọ ní para ní kò tó rí pé náà bí sáà ń pè lójú kò rí pé náà ó sì mọ̀ pé bá òun dára ẹjọ́ bí ṣe wá bí ṣe ń pò náà ní ń bà ọ ní wàhálà kà náà ní ti ń pè dìde

kò ní báyìí nìsín sọ̀rọ̀ náà wọ́n bó sànù wa ẹ tún gbọ́ ẹja gbọ́ sí ibi tún ìgbà táwọn brọ́dà ibi táwọn ibi láti lọ ni pé wọ́n wá fún lọ́rùn pé ọ̀dà tó bá yẹ kí káfíńkà mẹ́ta jẹun súnà ní ìbáàdà ni àti sallallahu alaihi wasallam yóò ṣàlàyé wa yékéyéké torí pé nǹkan tó lọ́wọ́ àlékè lára nẹ́bí wáyé wá ṣe òun náà ni kọ́ wá ṣàlàyé báyìí sí náà bá fún wa tó fi jẹ́ pé njọ́sá nẹ́bí sallallahu alaihi wasallam ti parí àsámẹ́ǹtì pé bá ṣe sin náà bá tí gbogbo ẹ ti pé báyìí níjọ́ ẹ̀rọ náà ọba àlékè láti fún un ní àyà tó ń túbù ànábì fún un pé àsìkò rẹ̀ torí pé ń tọ́wáyé wá kíni ó ti tán wa kó wa gan ìbáàdà tó bá yẹ pé ká fi ọwọ́ mẹ́ta jẹun tó bá yẹ pé ìbáàdà ni ànábì ó ṣàlàyé ìka mẹ́ta torí pé ìka márùn-ún sáré àbẹ́ẹ̀kọ́ ni èwo nínú mẹ́tẹ̀ẹ̀ta yẹn gbàdá fún ní fún challenge yẹn ó ní ẹ kò sí nǹkan tá a gbọ́dọ̀ máa tẹ̀lé ẹ̀rí nù kìtàbù àti súnà ni kò rẹ́ẹ̀rí nù kìtàbù àti súnà mo wá fún kàmẹ́ta o irú kàmẹ́ta tá a fi jẹun wàláhì làákàyè nílò ẹ má yẹ kí èyí ṣáájú ẹlẹ́jẹ̀ pẹ̀dẹ́ ẹ̀yin náà gbọ́ nísìn torí ká lè bá gbọ́ náà láfi kọ́ tẹ̀ wá bísímìlà. tàbí a sọ pé àlẹ́bí ìjẹun pẹ̀lú kàmẹ́ta ó wáyé tọ̀ kàmẹ́ta fún kàmẹ́ta tí ó tún jẹun ìkàmẹ́ta tó tún jẹun yìí òun náà ni àtàǹpàkò yìí àti ètí tó tẹ̀lé àti ìsìkà àárín yìí. àkọ́kọ́ àwọn sàájú ànẹ́bì àwọn ti gbọ́ ẹsẹ̀ wọ́n ti gbọ́ nǹkan yé wọ́n ti gbọ́ ọ̀pọ̀ ọ̀pọ̀ nǹkan yé ìjọ tó bá ti wá mọ̀ níbi ibẹ̀ ànẹ́bì ò ní ṣàlàyé nǹkan ọmọ òsì ìjọ tó ta sọ̀rọ̀ àwọn ti mọ̀ ìpín tó bá ti fẹ́ ka ìta ọ̀rọ̀ ó fẹ́ ka ọ̀rọ̀ tó ọ̀tún lọ́ọ̀ ti tó ń délé nǹkọ àwọn ti mọ̀ pé àrùn bàbá sáńgbà bíbi sọ yẹ àwọn ti mọ̀ pé nǹkan tó ń wúyàn pé látọwọ́ ọ̀tún náà láti gbà á tó àgbàǹpà pẹ̀lú àti ètò tẹ̀lé àti ètò tẹ̀lé. ìmọ̀ mùsùlùmí báyìí mùsùlùmí wáyé màkúndà ìmọ̀ mùsùlùmí èyí ni síbẹ̀ òun náà dáàbọ̀ nǹkan mẹ́tẹ̀ẹ̀ta níbi ìṣàlùwò àdìsí ẹ̀ fún ara rẹ̀ ọ̀rẹ́ ìgbàkúngbà òun náà dáàbọ̀ àwọn ẹ̀ka mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ti di sòlítàrò ríàlù sọ̀lẹ̀hìn tábàlọ́ka tóra yẹ. naam alhamdulilayi ẹjọ sáà ṣẹ́tì rí báyìí ẹ̀rí pé ó ní ó wá ní ká mẹ́ńtàn fóun ìka mẹ́ta wo là nẹ́bí máa fi ń jẹun látòkè tó fi délẹ̀ láyé sí kò mú àdìsù kan wá pé anabi sọlọ́ọ̀sì náà wá sọ wípé ìka àtàǹpàkò ìka àfábẹ̀lá àti ìka ìka ìtọ́ga jù kò mú hadith ọyọ kan wá kò dẹ̀ mú àyà kùránì wá àbí ẹ̀kọ́ ni kódà kò mú asaru wá bí o ṣe kò kú gba asaru wọlé tẹ́lẹ̀ náà kò rí nǹkan kan mú wá ju pé àwọn sọ́hábà àwọn sì ti mọ̀ pé àwọn ẹ ti mọ̀ pọ́ sọ́nà àwọn ti gbé wọ́n ti mọ̀ pé ẹgbẹ́ ọpọlọ níbi ń dẹ̀ wọ́n ti mọ̀ pé lórí ọ̀rọ̀ ìbádà nítorí pé ní lẹ́wọ̀n yẹ pé wọ́n ti mọ̀ pé kò ọba nẹ́bì mọ́ pé wọ́n ti sọ́wọ́ ipá máa ń ma ìjọsìn pẹ̀lú làákàyè wa ni kò yẹ báyìí ní alánàbí ń sọ fáwọn sọ̀hábà pé ká máa fi ọwọ́ òsì tábà ànábì rẹ̀ sọ wọn pé wọ́n ti ó yẹ ká ti mọ̀ wípé ó ká ti mọ̀ pé ànábì ò ní sọ fún ká ti mọ̀ pé láíláí kò ọmọ sọ fáwọn obìnrin pé aṣọ sí sí sí ibi ń jáde ṣé ní common sense ẹ́ eh? bẹ̀t ọ̀rọ̀ yìí bá dẹ̀ ò rí báyẹn ọ̀rọ̀ bá ṣe mára ọ̀rọ̀ gbogbo àwọn nǹkan kò rí báyẹn wọ́n gbọ́dọ̀ sọ fún ẹni pé bóyá ṣe rè bóyá ṣe lélẹ̀ ṣé báyìí nìsí kò rí ẹ̀rí kankan mú wa ẹ àwọn sọ̀rọ̀bà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ti gbọ́ nǹkan yé ẹ àwọn ti mọ̀ pé látọ̀tún láti kà á nítorí ẹ̀ ó fi jẹ́ pé wọ́n ti mọ̀ pé wọ́n wá gbé látọ̀tún wọ́n ti mọ̀ pé kí ni wọ́n ti mọ̀ pé ẹ eh, nítorí ẹ̀rọ ìjẹ́ sí pé àwọn àfáà wá ní ni àwọn afáà ní máa lò wọ́n kàn máa kọ́ra báwọn lẹ́rìí ọ̀rọ̀ àfáàhùn náà lòun náà wá ń kà ń sìn eh, tó fi jẹ́ pé ìmọ̀ muslim nínú sẹ́nu sọ̀rí muslim wọn nígbà tó yẹ sẹ́ríwù tó yẹ sẹ́ríwù àdìsí yẹn àwọn náà sọ pé kà mẹ́ta ní sárẹ́bì lọ́sọ bẹ́ẹ̀ wọ́n ń ṣe sẹ́ríwù ìmọ̀mù <laughs> muslim ń ṣe sẹ́ríwù lẹ́rìí rẹ̀ jàbàtà ẹ̀rí rẹ̀ o ti bẹ̀rù ọlọ́run bó bá jẹ́ ẹ̀ka lọ́wọ́ mẹ́lẹ̀ wa yóò ní irọ́ wọ́n bọ̀ ọ́ báyìí tàbílẹ̀ rú ni ẹ̀pọ̀ kátó ni ẹ̀ tó fi kó mo fi kó ti bá yàrá ẹ̀rí ẹ̀rọ. wàláì kìí wá nìyí ẹ̀pọ̀ kátó ni ẹ̀ ẹ̀ ń ṣe tàbílẹ̀ kí ni wọ́n ń ṣe yìí kìí wá nìyí nígbà tí ó kó ti tẹ́ ọ̀rọ̀ ìmáàmù Muslim ló ṣe kí ni imam muslim ta anabi ni imam muslim ẹ̀rí dà yípa anabi ní ìka àtàǹpàkò yìí ìka àfábẹ̀lá àti kakíni o àti katọ́ga jù ó ní ilé ìlú bàbá jẹ́ pé ṣé sọ́ọ́lì ùjẹ̀mí náà nínú jẹ́rì riyadu sọ̀lìhìn àwọn náà sọ bẹ́ẹ̀ wípé ṣé sọ́ọ́lì ùjẹ̀mí kò rẹ́ẹ̀dì kẹ́kẹ́ wallahi ṣẹ́gbẹ́tọ́ pẹ́ rí wà nù Qur'an àti sunna ní ṣẹ́gbẹ́tẹ̀ ní ọlọ́dà rẹ̀ kan ní ẹ̀rí ẹ̀rí ẹ̀rí rẹ̀ ẹ̀rí ẹ̀yìn kò rẹ́ẹ̀rì làákàyè lọ́wọ́ kù ẹ bá máa wo làákàyè tó dọ̀tí ẹ̀ǹpáyé sọ fún wa ní ìjòkóta pé ókè nísìn ìwọ́n sọ pé ọwọ́ ọ̀tún làwọn sọ̀hábà ó ti kà á wọ́n ti gbọ́ yé bẹ́ẹ̀ kọ́wọ́ ọ̀tún ló fi kà á. tẹ́lẹ̀ bá ń pẹ́ wà láì ní tí ò ṣe gbọ́ yé pẹ̀lú làákàyè ni ẹ tẹ́ àtẹ́lẹwọ́ yín báyìí ẹ sókè báyìí torí àwọn ti ń gbọ́ wa ẹ tẹ́ àtẹ́lẹwọ́ yín sókè. ọ̀yá láti bọ̀lọ̀ tó ti bẹ̀rẹ̀ àti ìfábẹ̀lá ilọ́tẹ̀lé elétọ́ ga jù ọ̀tún ni àbí ọ̀yá ẹ̀dọ́wọ́ yín kodò ẹ̀dọ́wọ́ yín kodò èwo lọ́tún ọmọdérín kí lọ́tẹ̀lé òkáyẹmí kí lọ́tẹ̀lé elétọ́ ga jù èwo ni ká múnu méjèèjì ọ̀tún láti bẹ̀rẹ̀ ìjọba ta tásímẹ́ǹtì ó ti bẹ̀rẹ̀ tásímẹ́ǹtì báyìí àti gírámà tó ti rí pé làákàyò ṣe gbé báyìí wàláì èwo ni ká mú báyìí torí wípé ó fún wa lẹ́rìí pé ṣé tá a bá tẹ ọwọ́ tá a bá tẹ àtẹlẹwọ́ tá a tẹ ìdí ẹlẹ́wọ́ ẹ̀ láti bẹ̀rẹ̀ ọ̀tún ni àbí tá a bá da orí ọ̀hún láti bẹ̀rẹ̀ ọ̀tún. a fẹ́ mọ̀nú méjèèjì ọ̀rọ̀ ìbáàdà láti fẹ́ sọ yìí kò sí làákàyè o ẹ̀rí rèé o tọrọ ìbá tó bá jẹ́ pé ìbáàdà ní ká mẹ́ta jẹun mọ́ wọn làákàyè láyéláyé làákàyè ò ṣe kí ni. لو كان الدين بالرأي لكان مصر أعلى أسفل awla min masi àìlà Aliyu radiyallahu anhu ló sọ bẹ́ẹ̀ olùmọ̀ yẹ pé làákàyè bá ti gbé ẹ̀sìn ni tó yẹ pé ìyẹn máa ń fi ọpọlọ gbé ẹ̀sìn ni à ká máa pàtàlẹ́ kúfù gan ni ọ̀bá bá làákàyè mojú ká máa pa òkè rẹ̀ lọ nígbà tí Ànábì ní ká máa pa òkè kúfù nígbà táwọn fẹ́ tábà wọ kúfù ká máa fi omi pa òkè rẹ̀ á ní wọ́n wò pé ebi sàlẹ̀ la fi ń tẹ̀lẹ̀ tí èsì lásìkò Ànábì àti tí ìdìsí náà báwọn ti ń wọ̀ kófù ìtẹ́wọ̀ gẹ́pẹ́ ẹ̀ níwọ̀ bàtà mi ẹ̀lẹ́mọ́ ni kéde sọ́f ẹ máa fi tẹ̀lẹ̀ direct ni kófù tẹ́ ẹ bá ti wọ̀ ẹ máa fi tẹ̀lẹ̀ direct nǹkan tó ń fi yàtọ̀ sáwọn bàtà yòókù ni pé òun á máa bo kókósẹ̀ bí ìgbà tí yẹn bá wọ sọ́ọ̀kì ni àmọ́ awọ ni tẹ́ máa fi tẹ̀lẹ̀ direct tẹ́ ń gbé abẹ́ rẹ̀ ní dọ̀tí tọ́wọ́ yẹn bá fẹ́ fi pa kófù kílọ̀ ẹ̀ kápá. ni àmọ́ ńgbà tí làákàyè ò gbẹ́sìn tí ó dání sí i tó ń túmọ̀ sí ni pé wọ́n èé fìlà káyè pé ohun tó bá ti dọ̀rọ̀ ìbáradà má sọ fún wa pé wọ́n ti gbọ́dọ̀ mọ̀ pé àti gbọ́dọ̀ mọ̀ pé náà ọlọ́run fi rán nẹ́bì dánẹ́bì wá ṣe láyé nù má sọ fún wa pé kí ni èwo la fẹ́ múnu méjèèjì ṣé tá a bá tẹ abonú ọwọ́ báyìí ni àbí tá a bá yí padà ibo láti bẹ̀rẹ̀ ọ̀tún kò sẹ́ẹ̀rì kankan ẹ̀jẹ̀ ń pè é lẹ́ẹ̀kan sí kẹrin wá rí bí ṣe ń lọ bí ṣe ń bọ̀ ni ó kàn dọ́ndùn kò ọ̀rọ̀ ìbáàdà sì ní kì í dojúrú láíláí àní tọ́lọ̀ ní kánádì wá ṣe láyé nù yóò ṣe wá dojúrú ẹjá gbọ́ lẹ́ẹ̀kan sí. tàbí a ti sọ pé àlejò ọ̀hún pẹ̀lú kàmẹ́ta ó wá ní tọ̀ kàmẹ́ta fún kàmẹ́ta tí ó ń jẹun ìkàmẹ́ta tó ń jẹun yìí òun náà ní àtàkùn yìí àti ètí tó tẹ̀lé àti ìkàrí yìí àkọ́kọ́ àwọn sàbẹ̀ ànẹ́bì àwọn ti gbọ́ ẹsẹ̀ wọ́n ti gbọ́ nǹkan yé wọ́n ti máa rẹ̀ wọ́n ti gbọ́ nǹkan yé ìfẹ́ tó bá ti wá mà ló di ibẹ̀ àlẹ́bí ìwé ìtara yìí ń fún wọn má kò sí ìgbà tó kàn bẹ̀rẹ̀ àwọn ti mọ̀ ikú tó bá ti fẹ́ ka ìta rẹ̀ wọ́n fẹ́ ka nǹkan bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ọ̀rọ̀ fún ọwọ́ ọ̀tún náà ti kà á tó ń délé nǹkan àwọn ti mọ̀ pé àárín kọ̀ọ̀lá ọ̀sán àgbà tó yẹ àwọn ti mọ̀ pé nǹkan tó ń wúyà ní pé látọwọ́ ọ̀tún náà láti kà á tó àtàǹfà tó wú àtẹ̀yìn tó tẹ̀lé àtẹ̀yìn tó tẹ̀lé ìmáàmù Muslim báyìí Muslim ìmáàmù Muslim ó mú wá síbẹ̀ náà dáàbọ̀ nǹkan mẹ́tẹ̀ẹ̀ta níbi sáyẹ̀wò àdìsí yẹn òun náà dákọ̀ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta sí ilẹ̀ sọ̀rọ̀ wá rò wípé àwọn tó ní ṣé o sọ lè pè ní nǹkan fún ara rẹ̀ ọ̀rọ̀ ìgbàkúnwá òun náà dákọ̀ àwọn ẹ̀ka mẹ́tẹ̀ẹ̀ta yìí láti fi lòdì sáyẹ̀wò ríádù sọ̀rẹ̀ in sábà lọ ka síra yẹn. abdullahi aburukẹ́ ti gbọ́ báyìí wóró wóró ti ń wí nù ẹ̀rọ kan ẹja tún lọ síbòmíì náà ẹ̀tọ́ wa máa wo eléyìí báyìí ìtukùtù ká mọ́kọ́ tún ẹ̀ mọ́kọ́ pé wọn àbí ẹ̀dá tún gbọ́ ìtukùtù ńlá ẹlẹ́ẹ̀kejì. pé àgbẹ̀kẹ̀tò ìhùnà àlẹ́yìn ìyá mẹ́rin ní ìta ní àyè àkúrẹ́ ìtẹ̀láta àtọ́dì ó kọ́ fọ́ọ̀mù èèyàn tó gbọ́n pẹ̀lú kan níta àríwútọ̀ dáa ní wọ̀tọ̀ dáadáa ìta àtàbẹ̀dà àwọn ìgbà àrùn tàpapọ̀ ẹ̀wọ̀n kaba àwọn onídòó ṣẹ́ẹ̀kù ọlú òkè àbá àwọn ọmọ yìí nìkan wọ́n èlò àbá wà ní àwọn èlò àbá gbogbo àbá nígbà tí ara ń jẹun pẹ̀lú íńtánẹ́ẹ̀tì tí ìlànà ìgbà àhámọ́ yìí kọ̀ wá àwọn àlejò tẹ́lá fún ìlú ìgbàlá kọ̀ọ̀kan ti máa lọ. alhamdulilayi ẹ ń gbóni lọ so ẹ rí pé ọ̀rọ̀ sọ́lẹ̀ àlùsèmí òun ló kà nínú ṣáṣíwò riyadu salihin sheikh sọ pé almasalatul ula pé nínú àwọn hadithu yìí masala alákọ̀ọ́kọ́ táwọn fẹ́ yanjú bẹ̀ ni pé annahu yanbaghi lirrajuli an yakula bi thalathati asabi'i pé ó tọ́ fún èèyàn kó jẹun pẹ̀lú ìka mẹ́ta ó tọ́ fún èèyàn kó jẹ́ kíni o kó jẹun pẹ̀lú ìka mẹ́ta tó ibrahim wasababa walwuspo ìka àtàǹpàkò yìí ìka fábẹ́là àti kákínní o ìka àárín ìka yìí tó jù so ìgbà tí ó wá sọ̀rọ̀ ó ní gbogbo àwọn àfáàná gbà yìí pé ọkọ̀ kàkà mẹ́ta jẹun ẹ̀kún ṣé àwa náà ṣá àgbà kàkà mẹ́ta jẹ àbá àgbà pọ́tọ́ àgbà pọ́tọ́ ẹ̀ ń pè ló ni ìtumọ̀ ẹni pé iná ló sọ pé yambari tọ́mání yambari ìtumọ̀ ní kó ó tọ́ ẹ̀yìn bá wọ̀ mí sáré rẹ̀ ní pé yajuzi tàbí pé yahillu ó tọ́ gbogbo wa náà la gbà pé ó tọ́ ká fìkà mẹ́ta jẹun àbí ẹ̀kọ́ ni ẹ̀yẹ bá ṣe gbà pé ó tọ́ ká mumi àbí ẹ̀kọ́ ni ẹ̀yẹ bá ṣe gbà wípé ó tọ́ ká jẹun ẹ̀yẹ bá ṣe gbà wípé ó tọ́ ká wọ bàtà àbí ẹ̀kọ́ ni ẹ dákun ṣé tá bá ti wá gbà pé nǹkan tọ́ báyìí nísìn ó ti wá di súnà báwọn. yambari ni wọn ó tọ́ kò sẹ́ni tó takò pé mẹ́ta jẹun àbí ẹ̀gbọ́ ni bó ṣe tọ́ka mẹ́ta jẹun bẹ́ẹ̀ náà ló tọ́ka fi nǹkan míì jẹun yàtọ̀ fún ka mẹ́ta àwọn àfáyín náà ń sàlàyé bẹ́ẹ̀ kò yẹ báyìí nísìn nítorí wípé yàjúùzù yàmbádì ni o ṣe bẹ́ẹ̀ kò yẹ báyìí nísìn kèé ṣe wípé ọwọ́ ni tí ó wà ó ni súnà nẹ́bì ni yàmbádì ọ̀ ń yọ súnà pé bá ní sí kò mọ bá ṣe ń yọ súnà ibi tí wàhálà ti dé bá nìyẹn tọ́pọ̀ pé ó tọ́ kéèyàn ṣe nǹkan ókè nísìnyí wọ́n sọ pé yambari lè rọ́jò lé àyàkùlà rúùs ó tọ́ fún yàn kó jẹ ráìsì pẹ̀lú tó pé súnà nẹ́bì lè kéèyàn máa jẹ ráìsì ó ti wá di súnà nẹ́bì ká máa jẹ ráìsì báwọn torí a sọ pé ó tọ́ ìpẹ́lẹ́pẹ́ kì í ṣèwọ̀ fún láti ṣe kíni láti ṣe nǹkan yẹn sódà nìsí náà ẹ wò tukutu ẹ wò tukutu so bó ṣe máa ń tú àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní musalẹ́ ní musalẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá kẹ́kọ̀ọ́ nípa usulul fiqh tó bá ń ka tírà ó ń ka Qur'an ni ó ń ka hadith anabi ni àbó ń ka tírà àwọn àfa àwọn tí ó máa sọ òun náà ni àwọn istilahat àwọn terminologist tí wọ́n ń lò òun ni ó máa sọ nítorí pé gbogbo àwọn terminologist yìí òun ló ní ìdájọ́ kọ̀ọ̀kan tó borí sọ àwọn àbáàdẹ̀ ní nǹkan tí ò bá ti lè sábà sọ pé yẹ jìbù nǹkan yẹn gbọ́dọ̀ jẹ́ wájì sábà sọ pé yẹ ṣùrùmù nǹkan gbọ́dọ̀ jẹ́ haram sábà sọ pé yẹ júùzù ìtumọ̀ yẹn pé nǹkan yẹn tọ́ mubáhù ni kò yẹ tó tọ́ ni wọ́n sọ pé yẹ àbí ẹ̀kọ́ ni tàbí kẹ́ sọ pé yẹ hìlù àbí kẹ́ sọ pé so ló fi jẹ́ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹlẹ́kọ̀ọ́ yóò máa tẹ̀lé ṣùgbọ́n ẹni tóun bá fẹ́ dájú kéwúrú tó fẹ́ ba kéwú jẹ́ kò ní tẹ̀lé òun fẹ́ máa tú kéwú tukutu ẹjẹ́ pílẹ̀ ẹlẹ́kan sí ká lọ síbi eléyìí tá a pèlè lásìkò alẹ́ torí pé ọjọ́ ti lọ inṣọ́lá á padà máa tẹ̀síwájú yòókù inṣọ́lá bí ṣẹlẹ̀. ìhùnà alẹ́ ìwé àgbẹ̀bí ni nǹkan ẹ̀yà kúrẹ́ tẹ̀láṣà àtọ́bi ó tọ́ fún mi èèyàn tó jẹun pẹ̀lú bámẹ́ta àríwúsọ̀ tààrí wọ̀tàdáàbà ìtàdábẹ̀lá

naam ibi tó ti ka eléyìí ó ní aṣẹ́ṣe múmtírẹ̀ àìlàzáàdì ni mọ̀sítọ́kànlẹ̀ rẹ̀ wàláhì láàfin àfáàyí ó ṣe yàrá já bù sí báyìí ẹ jẹ́ ká gbọ́ màá kọ́ pílé rẹ̀ ná ẹ kọ́ gbọ́ nǹkan tó sọ màá wáyé jẹ́ wá ka tíra yẹn jẹ́ wá wo nǹkan tó wà nù tíra yẹn àfáàyí ń ṣe yàrá já bù sí naam. kàbíṣọ́ nǹkan nígbà yìí gan ó sọ̀rọ̀ tí ó lágbára púpọ̀ nígbà yìí níbi àṣàrò rẹ̀ mú jẹ́ àlàjáde rẹ̀ mú sátìmẹ̀. ẹ dákun kí ló kí ló sì níbi àṣàrò rẹ̀ mú jẹ́ àlàjáde rẹ̀ mú sátìmẹ̀ ká ń tọ́ ọbẹ̀ kà ní èwo ni gbígbà tí gbígbà tí gbígbà pọ̀ ń gbégún àgbígbà pọ̀ rù lajì mẹ́lú kí ni hihihi sáré gbogbo hihihi ti ń ṣe wàláhì ó ní tùmọ̀ o ẹ̀yin lẹ́yìn ọmọ o.

kò exaggeration kọ́ ọ̀rọ̀ kàkéwù ni kàkéwù wa mọ́sẹ̀ má exaggerate ẹ̀ ẹ̀ tó ń bọ̀. àkùkọ ìdúró báyìí kí ni àṣàrò ìrìnmúlùkẹ kọ káàdì ìrìnmúlùkàpẹ ṣé ìkọlù kìíní ìjọba ìtajà àkà ọlọ́pàá èyí dáàbò fún ìgbẹ́ ìdílé èyí ọ̀lẹ́ nígbà yẹn fún ìdílé ọ̀pá wọlé dáàbò fún ìgbẹ́ ìdílé ọ̀pá wọlé dáàbò fún ìtọ̀ ọ̀pẹ ẹ̀lọ́wọ́ ṣé ìtọ́ńbẹ̀ níbi tọ́ta ولقوله ثلاثة أطالب أجل الثالثة ينبغي أن يأكل الطعام بثلاث أطالب الخطة في أمام الطويل كما يجب ثلاثة الاستهام والوطة والجفرة kàkàǹkàkò àárín àgbàkàtà àti ti ètò tẹ̀lé. tọ́ wàyí tẹ́ ìrùkọ́ wàyí tẹ́. ó ṣe ń tẹ́ ìrìn lórí kúkú yàrá àjọ àyàbá. ó ń bá mi ní hábà náà nta ló ní fún ọmọ ẹjọ́ pẹ̀lú ìta mẹ́ta. wọ́n ní àlẹ́bí yẹ́lẹ́bí ẹ̀yà kúlẹ̀ ní ahmadu ṣẹ́ta ó tọ́ káwọn ó jẹ ẹran pẹ̀lú kíní síbí àbí pọ́ọ̀k táwọn ti ń jẹ oní àwọn ní jẹ́ pẹ̀lú ẹ̀. wàbí eré yáàlú mi rà ọ̀ ebi ọjọ́ lè jẹ́ ara àwọn jẹ́ pẹ̀lú mi rà ọ̀. kọ́lẹ̀ yà lẹ́bí yìí ṣẹ́ta ń tẹ̀lé ọ̀sán òun sì mú fọ́ọ̀kù yẹn lọ́kọ̀ọ́ wáyé mẹ́rin akọ̀ ìtọ́ ìwà pàmì tẹ́lú wáyé kan náà ìdáwọ́ ìgbìmọ̀ kára kùn tẹ́lẹ̀ ṣé òní subhanallah yóò rà sọ fún ìjọba ilẹ̀ ìtọ́ èyí subhanallah nínú ọ̀la ilé àwọn èyí tó ń gbé lọ́sí àgbẹ̀bí sọ̀rọ̀ ẹ̀rọ lọ́sí ẹ̀rọ lọ́sí sọ́ọ̀tù rọ́pò ṣọwọ́ subhanallah náà ló láyé bí mi náà ti rọ́pò làhájọ wàlá àbúkà rẹ̀ yìí nígbà tó ní ìpínlẹ̀ ọ̀gá wa ìwà àpò àbùrọ̀ kọ́ọ̀tà àtàwọn àtúgbà àtúnṣe báyọ̀ ya yòókù rẹ̀ hàkàrà bí àti ẹgbẹ́ ọba ń jẹun pẹ̀lú ṣírí tó ń jẹun pẹ̀lú kọ́ọ̀kù ààrẹ kọ́ọ̀kù ọjọ́ ṣe sí ilé ẹ̀jọ́ ti jẹun pẹ̀lú kàmẹ́ka lè wò kọ́ bẹ́ẹ̀ fún ọ orúkọ àwọn bẹ́ẹ̀ wà ní ìlànà ṣọ́ọ̀tà gbogbo àpọ̀ kọ́ọ̀kù jẹ́ àjíjẹ ilé ẹ̀mí àti tí wọ́n ilé ẹ̀yẹ àjíjẹ kọ́ torí kò bá wàlúwàlú àwọn wàlúwà kò bá àwọn àfa àwọn àkókò wọn máa kó lòlù pẹ̀lú gbólóhùn wọn káni ìnáwó ìyá àkúrò kò tẹ̀lé ọ̀gá àbáyé káàlẹ́ mi máa ń jẹun pẹ̀lú pàmẹ́ta tí àwọn náà ti pọ̀ sí wọn. bọ́ọ̀lù nígbà àwọn àfa yẹn kọ pé làbá kàdé àtẹ̀yìnà àpọ̀ àwọn náà tí a bá fẹ́ jẹun pẹ̀lú tí wọ́n wọ́n pẹ̀lú ẹ̀mí kan. ṣùgbọ́n tó wọ́n lọ sí àárín ilẹ̀ ìtura ó ti sáré tó ti sáré ìtura ìkọ́ pé ọ̀pẹ̀lú yóò kọ́sọ̀rọ̀ ìtọ́ ìrìn náà Muhammad ṣùgbọ́n Muhammad ó kọ̀rọ̀ tó takò wọn ó bẹ́ à ẹni ìjọ pẹ̀lú tí kí ni a kọ àwọn tí ìyá mọ̀gàn ló kọ gbogbo nǹkan tó yàgà láyé àlẹ́ àwọn ẹni tí ilé àwọn ìmọ̀ ìjọ pẹ̀lú ìbára ẹni àwọn ìzúkọ̀ ọ̀rọ̀ àkọlù ìrìn àtọ̀ àtọ̀kọ̀ ìjọ ìjọ ìtúrí ìyá ìyá àmọ̀jọ́ta àdáda rẹ̀ ni tí mo sọ fún bíbí ara yìí àmọ́ bí ẹ̀ bá ní bíbí àná nǹkan tó wá rí pèrè pé ẹni tó ń pe ní bíbí àti lọ́jọ́ ìmú ìdá tó ní ara rẹ̀ káwọ́ẹ̀sẹ̀ nìkan láyé ńlá ń ta tòun tó bìrì àgbà tó lẹ́yẹ bọ ta tòun bíbí tó fẹ́ torí síbí àti tó bẹ́ẹ̀ mẹ́sẹ̀ nìkan wá tẹ̀sí dákọ rẹ̀ tí wọ́n kàrà ipa pé ń gbé lára rẹ̀ ojú àrùn tó ń gbé lára rẹ̀ tọ́rọ́ sí gbogbo ẹ̀ wúruwúruwúru ọ̀rọ̀ àgbọ́yé ẹ̀sìn fẹ́fẹ́ ṣàlàyé ní sẹ́gbà kó dájú gbóná sẹ́nu yìí. ṣé bá nìsí àmọ́ gbogbo dèdè bó ti wú yìí wórówóró yìí ó ti tẹ́ àwọn ọmọ rẹ̀ lọ́rùn wàláì torí pé àwọn òwúlẹ̀ nídìí kọ́ ká fún wa ní the end result kàn gbẹ́dájọ́ kalẹ̀ ní sẹ́ni gbogbo kéwù sí dàbàtà ń kà yẹn lọ́dọ̀ ìgbà pé ń darẹ̀ láàmú. sọ fún wa àjọ rẹ̀ káwa máa lò lọ ní ẹ̀sìn ọ̀nà sábà yín sìn wàláì nítorí ẹ̀ ló fi jẹ́ sí pé wọn kì í sọ̀yìn láti fọ́lò láti fi làákàyè tẹ̀lé nǹkan jíjà bàtà bá ń sọ níbi tí ń kà yìí sìn ìsìn takora rẹ̀ kò yẹ báyìí sìn ọ wá sí ojú ńláńlá kan lọ́wọ́ parí ọlọ́ọ̀hì ló fi jẹ́ sí pé wọ́n máa ń sọ wípé ìrò pé ọkùnrin yìí gbà pé àlùkìyà máa ń bẹ torí pé èèyàn kan ò ní gbà pé máa ń bẹ kó gbà pé ọlọ́run ọba àlekèrè ó kèsùrù àti àwọn èèyàn téèyàn bá téèyàn bá sọnù téèyàn bá nù kọ́mọ ọba àdékè ló sì sírò èèyàn lọ́lẹ̀ gbọdọ̀ kì í yá màlẹ́ lórí kọ́mọ wíbi kọ́mọ ṣe bí ṣe ń ṣe yìí wàláhì ó tú ìyálàyà ìtukùtù tó ní agbára gan ní báyìí ó tú ìyálàyà ìtukùtù gbogbo ẹnikẹ́ni wà fún wa ní tíra náà ebi asẹ́fún múntírẹ̀ àyàzádìí mọ̀sẹ́kùnẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá láǹfààní tíra náà ẹ̀kàn lọ sọ́dọ̀ gbogbo ẹnikẹ́ni bá rí kí wó kí lárúbáwá tí lárúbáwá tó mọ lárúbá tó mọ ti fún tẹ̀wọ́n lábára ga ẹ kàn ní kó túbẹ̀ fún yín lásán ẹ gbé lọ sọ́dọ̀ yẹn tó wà nítra tí lárúbá wá sì yé ẹni kó tún kàn yẹn ẹ rí i pé wàlọ́hìn alvin ẹ rí i pé jákujàku lọkùnrin subhanallah so ẹ jẹ́ ka ọ̀rọ̀ náà nínú aṣáfin mumtẹ́ àìlàzádì mustaqni sùtábà wọnú aṣáfin mumtẹ́ àìlàzádì mustaqni kíra yẹn eléyìí tó ní ká lọ wò tó ló ṣe tákímẹ́ǹtì kan mẹ́ ó ní títí dárúbìn jásí ní ọlọ́wọ́ ó ní kọ́ lọ́wọ́ tó nígbà tó wà lọ́wọ́ mí tó wà lórí ń bẹ̀ ó dárúbìn jásí ní kọ́ lọ́wọ́ torí ẹ̀ ń kọ́ tí ìwọ dárú mi kò ní bá ń bẹ̀ àrí. ọ̀dọ́ kan mà àtẹn tó wo dárú ìbìnrin ìjáwúzí àtẹn tó wo àmì tó dárú mi the same information ni ó wà ń bẹ̀ ẹ̀ pé number of pages ló lè yàtọ̀ ibi page torí pé ìwé tí wọ́n fi tẹ̀ ó máa ń jura wọn lọ ẹlòmíì máa ń compress ẹni tó wá compress definitely ìwé tí ó fi ìjẹ́ tí ó fi print yẹ yóò kéré sí ẹni tó ń segin tó enlarge ẹjọ́ ọ̀nà sáà máa ń so nǹkan tó máa ń fà á nìyẹn tó fi jẹ́ sí pé numbers of pages ló lè yàtọ̀ àmọ́ ètìrí dárúbìrì tó sì kọ́ lọ́wọ́ nígbà nígbà tó wà lọ́wọ́ tó lò rí bẹ́ẹ̀ dárúbìrì jọ́sí ni dárúbìrì jọ́sí ni kan lọ́wọ́ ok tìrí dárúbìrì jọ́sí ni làwọn fẹ́ gbé jáde báyìí kọ́ bàdà wípé ah kẹ́ẹ̀tì dárúbìrì jọ́sí lọ́wọ́ torí pọ̀ mọ́ nǹkan kan aláì <coughs> ó tún ṣe ní bóyá nítorí kí n ṣe járu ìlú ìjà òbí ni ó rí i pé dèdè tó wà ń bi tọ̀ kàrẹ́ làwọn náà fẹ́ kàdá yìí ìtúkùtù tọ̀ kàfẹ́ tọ̀kà tú làwọn ò tó ṣe. ló bá ní sè àwọn òní máa gbà ọmọ àwọn atútùkùtù kan máa ń nu àwọn èèyàn. kẹ́rí nínú tíra yìí gan nínú Ash-Sharhul Mumti' ala Zadil Mustaqni síwájú àyè ibi tọ́ka yìí àyè kan bẹ tí wọ́n béèrè lọ́wọ́ Sheikh Salih al ẹ jẹ́ ká kọ́kọ́ kà síwájú àyè ibi tó kà ìkẹyìn báyìí kó ọ̀rọ̀ síbí kèé ṣe ọ̀nà kan ló ti wáyé nínú tíra yìí. mas'alatun ìbéèrè rẹ o aliyajuzu shurb wal aklu fi àníyàtì wọ́n ní ìjó tọ́ ká máa mu ká sì máa jẹ nínú abọ́ tí wọ́n látara silver sọ́tọ́ ká máa mu ká máa jẹ nínú cup àti nínú plate pẹ́pẹ́ látara silver ni wọ́n ti ṣe kò yí báyìí nísì wọ́n fi ṣe ìṣẹ̀lẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ aljawab ìdáhùn ni pé wọ́n wọ́n dà nọ́ọ̀sù bí tahrimi akli wa ṣurbi fi àníyàtì fẹ́gbọ̀ ẹ̀rí wá tó gbé ìṣẹ̀lẹ̀ wọ̀ wá nípa ká máa jẹ àti ká máa mu nínú àwọn igbá tí wọ́n ṣe látara fẹ́gbọ̀ ẹ̀rí wá tó ṣẹlẹ̀ wọ̀ bẹ́ẹ̀ pé èèyàn gbọ́dọ̀ jẹun a sì gbọ́dọ̀ mú nínú kíni o nínú gbátamọ́sẹ̀ láti ibi tó gbọ̀ wọ́n ní pàláyà júùsù lil insan wọ́n ní torí eléyìí báyìí tẹ́gbẹ́ ẹ máa wà àbá súnmọ́ o ẹ dáhùn kí náà bí wọ́n lè rí wọ́n ní tá a lè jẹun tá a lè mu nínú igbá tán bá ṣe nínú kíni tẹ̀gbọ́n ti dáhùn tọ̀rọ̀ gbá pé ẹ̀rí wá lórí pé igbá àmọ́ gbogbo ìdájọ́ tó bá tún sásábẹ́ rẹ̀ àwọn àwọn tún ṣe kíni wọ́n tún pé kéèsì eléyìí nìkan àwọn míì náà tún lè táwọn náà tó múrù dájọ́ yẹn táwọn náà tó múrù dájọ́ yẹn kò yé báyìí nìsín nítorí àti jẹ́ kí ẹni yẹn kó ìbá ní àgbọ́yé tó kún rẹ́rẹ́ iṣẹ́ àwọn fòkó àníyẹn pé ó tọ́ fún yẹn láti dáhùn béèrè ju ntẹ́ni yẹn béèrè lọ nítorí àti jẹ́ káǹfààní tí ẹ fẹ́ kó ṣe kó lè kú kẹ́kẹ́ nígbà tó ti dáhùn igba tàbí jẹun tàbí mu tán wọ́n ní yàjú zuli ìsàn wọ́n ní fàlà yàjú ìsàn kò tọ́ fún èèyàn àyè tẹ́kìdà mi làákọ̀tà mi fi gbọ̀tì pé kódà kọ́ wá lọ wá síbí kọ́ lọ ra síbí kọ́ lọ mú síbí tí wọ́n ṣe látara fi gbọ̀ tẹ̀kọ́ wọ́n ti dáhùn jíjẹ ní ti ti abọ́ wọ́n tún wá bọ́ sórí ọ̀rọ̀ síbí náà síbí wọn lọ́la àlejò jẹ̀má àmọ́ ó túmọ̀ sí pé gẹ́gẹ́ báyà ti lè lo abọ́ tí wọ́n bá ṣe látara nǹkan míì yàtọ̀ fún fífọ̀ bẹ́ẹ̀ náà la lè lo síbí ẹnu síbí tá a lè lo àtàbọ́ tá a lè lo ní kíni eré tí a bá ṣe látara fi ń bọ̀ ẹ wò dájọ́ ẹ tí ìdìbò gbọ́ wọ́n mo ti fẹ́ nǹkan méjì wà lẹ́gàn náà wọ́n ní ẹ máa wo kẹ́lẹ́ bá wọn pé jíjẹun gan tó ní kẹ́lẹ́ àwọn àwọn ẹ̀mọ́ fi síbi jẹun wọ́n sì fi jẹun ní Saudi ó ní falaya jùsùn ní ìsàn àyẹ̀tẹ́ ìdàmìlẹ̀ akọ̀tàmì fi gbọ́tí yá kùlù bí ha kọ̀tọ́ kéèyàn lọ mú síbi tí wọ́n ṣe látara fi bọ̀ látara silva fọwọ́n á ajẹ́pẹ́ ọ̀tọ́ kéèyàn fi síbi jẹun eléyìí tó máa ṣe látara fi ń gbọ̀ ní ọ̀tọ́ kéèyàn kí ni o ẹgbẹ́ bóyá kéèyàn pàbọ̀ jẹun eléyìí tó máa ṣe látara fi ń gbọ̀ ọ̀tọ́ kéèyàn kí ni bẹ́ẹ̀ bóyá tó máa tọ́ka fi mú mi eléyìí tó máa ṣe látara fi ń gbọ̀ ní ọ̀tọ́ kéèyàn o fi ọ̀tọ́ka fi mú mi ẹ wo nǹkan. ìbéèrè kan ìdáhùn méjì nítorí pé wọ́n ti mọ̀ pé intan ti ń jẹun kọjá kíni wọ́n ní wa hadha mimma yashtariku fihi an-nisa'u war-rijalu bin-nisbati li tahrimi adh-dhahabi wal-fidda wọ́n lè ta sọ yìí àtọkùnrin àtobìnrin náà jọ kópa níbi ìdájọ́ yìí sọmọ yìí pé níbi ká lo ọ̀ṣọ́ gold sẹ́n pé ọkùnrin nìkan ló jẹ́wọ̀ fún obìnrin ọjọ́tọ̀ fún bẹ̀tí níbi ká fi abọ́ jẹun abọ́ gold àbábọ̀ fígbọ̀ jẹun àti síbí rẹ̀ àtọkùnrin àìlàzádì mùsítọ́kẹ́ni ẹsẹ̀ yìí lákọ̀ọ́kọ́ sáà pé èèyàn tí ó bá jogún kógún ìtẹ̀kítẹ̀ ní ọmọ pa gbogbo bá wọn bí òun ní gbéjáde kọ́ka ẹ wá máa wo ibi tó tún wà lọ kà gan ìyálà yà fọ́ lẹ́nu tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àkámọ́ gidi ó tún bẹ́ẹ̀ mi tọ́ lọ kà náà ẹ máa wò ó. ibi tó kà yìí page three hundred and sixty three ní mùjáládùn ẹlẹ́ẹ̀kejìlá ìyẹn ni pé volume twelve page three hundred and sixty three olọ́kà ah, kọlùhù ẹni tó ẹ̀yẹ ká lọ sí wàlá ajab ibi tó ti bẹ̀rẹ̀ sí mọ̀ kánà nìyẹn ibi tó kankan ti bẹ̀rẹ̀ nìyẹn wàlá ajab ṣé sọ́ni òsèmí ni in tó òun náà ni pé ànàbà àgbọ̀n náà ìsàmbàkọ̀ min hadha nas òun náà ni pé apá kan àwọn èèyàn wọ́n lọ sí àfàyọ ìdájọ́ nínú nọ́ọ̀sù ta kà yẹn pé ànábì máa ń fi ìka mẹ́ta jẹun wọ́n wá fa ìdájọ́ yọ wípé annahu yambadi an yakula lahma bishauka pé a jẹ́ pé a jẹ́ pé a lè fi fọ́ọ̀kì náà a lè fi jẹran nìyẹn wọ́n lọ yọ wọ́n ní tó yẹ nílé màjù nìyẹn kéèyàn máa yọ fíkìw bó ṣe wù gẹ́gẹ́ bí àbàtà náà ṣe máa yọ fíkìw yìí wọ́n ló ṣe nílé màgẹ́ pé níbi ẹ̀rí pé níbi nọ́ọ̀sù wípé anábì máa ń fi ka mẹ́ta jẹun wọ́n láwọn kan wá lọ pàdánù lórí pé ajẹ́pọ̀ tọ́kì náà fi fọ́ọ̀kì náà jẹran nìyẹn. wọ̀gẹ́rọ̀ láhmi bilmilaakọ̀ àmẹ́lẹ̀ tí ọba ti jẹ́ran ká jẹ́ pẹ̀lú síbí wọ́n pàdájọ́ ẹ̀rọ ń bẹ̀. kọ́ọ̀n sheikh wọ́n sọ pé li annahu yumsiku shawkata bisalasi asọ́bi wọ́n nítorí pé à téèyàn bá láti lè fi nǹkan mẹ́ta tá a bá ti lè fi tó bá ti fi nǹkan mẹ́ta tó bá ti fi gbá síbí mú táìmù ti tó mo sì ti wí fún tẹ́lẹ̀ o tọ̀ káàkà tán nàám tọ̀ ẹ kò ní kò ní kò ní clear ni kò ní báyìí tàbí káàkà ní ní sísẹ̀ntẹ̀lé bọ́n ṣe kọ́ síbẹ̀ nàám inshallah ta'ala ẹ jẹ́ kí a sùn ẹ jẹ́ ká dúró sí báyìí tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ insha Allah kọ́lọ̀ bá kó sọ àjọyọ̀ tí ń bọ̀ lọ ibi tá a ti bẹ̀rẹ̀ náà rí kò sí yẹ báyìí nísìn so ọ̀rọ̀ tí sọ́lù tèmi níbí báyìí ọ̀rọ̀ tí ọ̀rọ̀ fọ́síwẹ́wẹ́ gidi gan tán fi ṣàlàyé nípa ìdájọ́ bí iṣẹ́ bí jẹun kódà àwọn jẹ́ kóbẹ́ pé àwọn àfáà kò sí kankan náà àwọn àfáà tó rí ìfisí bí jẹun sí nǹkan ìwọ̀ pé gbogbo wọn lẹ́gbàá pé tọ́ ni pé báyìí nísìnyí so ibi tó ti wá káàkiri ní tutukutu insha Allah ta'ala tó bá ti lòyẹ̀ tí ń bọ̀ a máa tẹ̀síwájú so kọ́lọ̀ bá àlékẹ́lá kó dáhùn kó sànú ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ̀ bá àlékẹ́lá kó fún wa ní àgbọ́yé Islam abẹ́lẹ́ wọn bá àlékẹ́lá kọ́lọ̀ bá kí yóò sọ ẹ̀sìn wa kọ́lọ̀ bá kọ́ bá dáàbòbò títà fi pàdé Ọlọ́run bá lọ́jọ́ gbé kíyámà abẹ́lẹ́ wọn bá fún jàbàtà àti àwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ tí wọ́n ń tẹ̀lé káàkiri tí wọ́n sọ okùn ẹran síra wọn lọ́rùn tí wọ́n fi lé jàbàtà lọ́wọ́ tẹ́nibitìbi tó bá ti rí kọ́ ọmọ wọn wà lọ kò yẹ báyìí nìsín so abẹ́lẹ́ wọn bá àlékẹ́lá okùn ẹran yìí ọlọ́wọ́ àdékẹ́lá mọ́tà bá wa tú lọ́rùn wọn o ọlọ́wọ́ bá tó kó okùn náà lọ́rùn tí ọlọ́wọ́ bá kó tú lọ́rùn tí náà o ṣé bá ní sìn yìí so torí pé àbúrò wa lẹ jẹ́ nínú àkídà yìí ọmọlẹ́yìn wa lẹ sì jẹ́ nínú àkídà yìí so gbogbo ìtẹ́ ń ṣe yìí eré orí igi ni àṣekù ọmọ ẹdun ni kò yẹ báyìí nìsín yìí so odò táwọn pé àwa ti wẹ̀wẹ̀wẹ̀ nú ẹ̀ àti wẹ̀ àti wẹ̀ àti wẹ̀ dáadáa ni àwẹ̀ já atúntún wẹ̀ atúntún wẹ̀ kọ́lọ́wọ́ bá lékelá tó jẹ́ kí a rí pé inú ewu gidi la wà tọ́lọ́wọ́ bá lékelá ní ká túbú bá kú ń bẹ̀ kò yí báyìí ní sísò abẹ́lọ́wọ́ bá lékelá ọlọ́wọ́ bá tó fi hàn wá yìí kọ́lọ́wọ́ bá lékelá kó fi hàn yín náà ọlọ́wọ́ ti ń sànú àwọn èèyàn kódà àwọn tí ò kéwu náà Allah ya ti rí wọn tán jáde kónú àkídà yìí kò bá ní sìn láwọn tó jẹ́ àgbàlagbà àtàwọn tó jọ̀dọ̀ tí ò kéwu Allah tọ́lọ́wọ́n bá ti ń sọ̀rọ̀ pé ní tí ọmọ yàrá ẹ̀rẹ́ nìyẹn pé ẹni tí ò kéwu tó ti bọ́ sínú àjàgà jàbàtà ó kú bọ́lá òun ti ní kẹrin yọ kó mẹ́ torí pé ó ti gbé àwọn nǹkan tí wọ́n fi ní rí di yọ ó ti gbé kúkú wọn ní gbọ́ nǹkan míì mọ́ nígbà tí èèyàn bá ti gbọ́ ìgbà yẹn ni ó ronú sebanisi àmọ́ tó ń ti bẹ́ẹ̀ náà ọlọ́run bá lékelá kún sàfàyọ àwọn tọ́lọ́run bá nílò sebanisi ọlọ́run bá lékelá bá sàfàyọ tẹ̀yìn náà gbogbo ẹ̀yin tí ẹ sì jọ mọ lẹ́yìn ẹ̀ tẹ́rù pé nǹkan gidi ń bẹ lọ́dọ̀ rẹ̀ kò sí nǹkan kan lọ́dọ̀ rẹ̀ náà ni òfin lè bọ́ta àti máa ṣé báyìí ṣe mọ̀ pé yàrá yẹ ẹ̀sìn náà ló wọ́n wá ṣe mọ̀ pé òun fẹ́ fẹ̀jẹ̀ ara òun síta nìyẹn òun fẹ́ fi ẹ̀sìn ara òun òun fẹ́ fi hàn nìyẹn ṣùgbọ́n ọba àlekẹ́ kí yóò sànù àkó sànù àwọn náà kọ́lọ́ ọba àlekẹ́ kó má jẹ́ kí wọ́n kú sórí àókò àná tí wọ́n wà yìí lórí àkídà kọ̀wárì tí wọ́n wà yìí ọlọ́run àlekẹ́ ọlọ́mọdé kan tán sórí ẹ̀ àtàwọn tán jágbàlagbà àtàwọn أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته